lọ́sùn àwọn jàǹdùkú pa Kudus wọ́n tún dáná sun ààfin wàhálà ńlá ló bẹ́ sílẹ̀ nílùú ọ̀kánlá níjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ àìkú sọ́ndé ọ̀sẹ̀ yìí nígbà táwọn jàǹdùkú tí wọ́n dìhámọ́ra ogun ya bo ààfin ọlọ́kànlá tí wọ́n sì pa ọmọkùnrin kan Ibrahim Kudus Kudus yìí ń múra láti wọ iléèwé gíga ni láti ìlú Ìbàdàn ló sì ti wá sí ọ̀kánlá láìpẹ́ yìí kí wọ́n tó dá ẹ̀mí rẹ̀ légbodò lẹ́yìn tí wọ́n pa á tán ni wọ́n tún dáná sun ààfin náà ẹ̀gbọ́n olóògbé Jimoh Quadri ṣàlàyé pé àwọn jàǹdùkú náà ni ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Naim kó sòdí lọ síbẹ̀ òun nìkan ni kò sì dá aṣọ bojú láàrin wọn Quadri ẹni tó sọ pé òun kò mọ ìdí tí àwọn èèyàn yìí fi pa Kudus ṣàlàyé pé wọ́n ti kọ́kọ́ wá òun wá sílé ṣùgbọ́n wọn kò bá òun kó tó di pé wọ́n lọ sílé tí bàbá òun tó ti dolóògbé ọba Jimoh Adigun lò gẹ́gẹ́ bí ààfin ọlọ́kànlá àti ọ̀kànlá nígbà ayé rẹ̀ ó ní mi ò sí nílé ṣùgbọ́n ìyàwó mi ló pè mí lórí fóònù pé àwọn jàǹdùkú tí wọ́n kó ìbọn lọ́wọ́ tí wọ́n sì tó ogún wá sí ilé mi nídàájí Sunday ó sọ fún mi pé gbogbo wọn daṣọ bojú ṣùgbọ́n naim kò daṣọ bojú ní tiẹ̀ wọ́n sì wá gbogbo àyíká ilé bóyá wọ́n máa rí mi nígbà tí wọn kò rí mi wọ́n ba ilé mi jẹ́ kí wọ́n tó kọjá sí ilé mọ̀lẹ́bí wa tí bàbá mi ọlọ́kànlá àti ọ̀kànlá ń lò bí ààfin níbẹ̀ ni wọ́n ti bá Kudus ọmọ ẹ̀gbọ́n mi tó ń gbé nìbàdàn àìpẹ́ yìí ló wá sílé lẹ́yìn tó ṣèdánwò UTME wọ́n pa á wọ́n gbé òkú ẹ̀ sínú mọ́tò mi tó wà nínú ọgbà ààfin wọ́n sì dáná sun mọ́tò lẹ́yìn èyí ni wọ́n tún dáná sun ààfin mi ò mọ ìdí tí wọ́n fi hùwà náà ṣùgbọ́n ó lè jẹ́ nítorí wàhálà ọ̀rọ̀ ilẹ̀ tó ń lọ lọ́wọ́ lágbègbè wa ni àwa ké sáwọn agbófinró láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí wọ́n wá àwọn tí wọ́n hùwà láabi yìí jáde nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ọ̀ṣun yẹmísí ọ̀pálọ́lá sọ pé kọmíṣánná ọlọ́pàá kẹ́hìndé lóńgẹ́ ti ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà ó sì ti dá àwọn ọlọ́pàá ságbègbè ọ̀hún àmọ́ṣá gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun sẹ́nitọ́ adémọ́lá adélèké ti pàṣẹ kónílégbélé nílùú ifọ̀n àti ìlú ìlóbù àárín ìlú méjèèjì yìí ni ìlú ọ̀kánlá wà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí kọmíṣánná fẹ́tọ̀ ìròyìn amòfin kọ́lápọ̀ álímì fi síta ó ní gómìnà ti pàṣẹ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ rìn tàbí gbé mọ́tò kọjá lágbègbè náà láàrin aago mẹ́fà alẹ́ sí mẹ́fà àárọ̀ ó lẹ́nikẹ́ni tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin náà yóò fi mú dánrin àti pé kí àlàáfíà lè jọba lágbègbè ọ̀hún ló mú kíjọba gbé ìgbésẹ̀ náà. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́